Thank you. الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت تهون الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت ولكن إسلامنا لا يموت فإسلامنا نبضنا والعيون على رغم ما يمكر الماكرون يمكر الماكرون الدين فالموت أولى بنا ولسنا نفرق في ديننا في ديننا تهون الحياة وكل يهون الشر نحن السلام نحن السلام وهيهات الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين ودون الكريم إننا صراط المستقيم إننا صراط المستقيم إننا صراط المستقيم أنا بكرم الحمد لله أكبر اللهم الحمد لله الحمد لله رب العالمين حتى رأيك أتجفى النبي صلى الله عليه وسلم أكبر مرايك أمام صحابة أبوينا في الجنة شو Tòlẹ́fọ̀rẹ́ olùjọ́mọ́ pàfẹ́ díẹ̀, ìlú òkúta wa díẹ̀, àtọ́ àti ìtàlẹ́ nílẹ̀ yẹn pàfẹ́ tó olùkọ́sùn òmìnira controlling dollars. Inú ọ̀gá náà báyìí, ọba ìfẹ́ láwọ́ tàbí fún àmẹ́rin, akọ́ni wà sí ojúrúdáwà, ọ̀rọ̀ ẹ̀ máa ń gba sùúrù lọ́pọ̀lọpọ̀ ọ̀gá. Ẹ̀yìn lẹ pé ìgbà ọ̀gá, àwọ̀ ọ̀gá, ìtọ́jà rèé, ìtọ́jà rèé. Níjọ́ tí àwọn ẹ̀yin ẹni bá ọ̀dà àwọn ọ̀dà o nígbà ìkámọ́sí ẹ̀ e sọ èyí tó wà bẹ̀rẹ̀ ìgbóhùn ní káàfin pé bóòlù ní káàfin tó kìí dé ibi wípé ẹjọ́ tó tó tó lọ kódà lórí fóònù. lẹ́yìn àjẹ lọ ìyẹn àná tó ti wípé ọ̀dà ẹ̀ka àti ìpadà nígbà báyìí. ìfẹ́ sáwà ìfẹ́ kan tó lè jẹ́ yìí ní ọ̀pọ̀lọpọ̀ àfáà tó yá mọ́mọ́dá wà mọ́ àǹkọ́ ní tó àpá àti kọ́lù ní tó tó mọ́ dọ́gbùdé kà ní tó kọ̀ǹtò láti mọ̀ bá mi ṣe. ẹni tó wá bá yàn ẹni tó wá bá mà tó ń tó ń wó òun ò lágbára kankan kódà àwọn kan ní táwọn ẹgbẹ́ ọlọ́run lọ. àmọ́ gbàgbé ló wá bá yàn ní pé tó ń bá ti ṣàlàyé ọ̀rọ̀ yìí òun ó yà nà àbáyọ òun ó yọ àbáyọ ìgbàgbọ́ ẹ̀nìyẹn kí ẹ rọ̀mẹ́lọ́ ni o ẹ kò ní mọ̀ràn ni o bí dókítà lọ bá ní hmm. dókítà kò ní àlàáfíà lọ́tọ̀ sábà bí dókítà jẹ́ àmọ́ ẹ sábà ní kò dókítà ní bá láì sàn ah. ó ti gbà pé àìsàn yóò pa wọn dókítà kò ní àlàáfíà ló gun oorun àwọn bá rẹ̀ kọ́ kankan fún pé ẹ̀dùn kan báyìí àti kọ́ bẹ́ẹ̀ ní jáńtì àìsàn pé ọ̀ wò bàbá àti màmá ẹ̀ lọ́dọ̀kọ̀ kí ló ń ṣe ìwé ẹgbẹ́ rẹ̀ kọ́tún kankan gẹ́gẹ́ bí ọlọ́run fi lọ́mọ ẹ̀dẹ́ nìyà nígbà tó tún kankan ọlọ́run fi lọ́mọ tó kankan tó sọ. ǹjẹ́ àwọn dọ́kítọ̀ máa kọ́ rẹ́kọ̀ nìyẹn dọ́kítọ̀ kan tí ó bá mọ bẹ́ẹ̀ ti ìdè ìpàdé àìsàn ìdáhùn àìsàn ló pa ló pa kàfáfá rẹ̀ nígbà bàbá ẹ̀ lọ́

gbogbo bó ti lòó tó fún ẹni tẹ́ ẹ sọ pé kọ̀ọ̀fẹ́ bọ kò sí nǹkan kan fún lórí ìgbà rẹ̀ ẹ̀sùn sọ fún tó ẹni ọ̀fẹ́ bọ nítorí ìgbẹ́lẹ̀ iná bẹ bọ́ lọ yìí pé bí wọ́n bá fẹ́ bọ́ kò ní lọ pé pé ẹni ó ní lọ láì ní ìkẹ̀kẹ́ ọlọ́run ti gbogbo. lọ́dún ní ẹ̀yìn àgbègbè lọ́rùn àbáná máa pé o ìgbìmọ̀ tó bá lọ bá ọlọ́run bá ní lọ́dún ọ̀rọ̀ alóbi bóyá lẹ́yìn kéjéké ìyàwó lè rí máa fi rọ́ọ̀tù fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì àwọn tó fi bẹ́ẹ̀ ìyẹn máa dára yẹn bá tó fẹ́ ìtàkàtì ọ̀fi àdéhùn sí lẹ́yìn láàárọ̀ tó yẹ ká ti ẹjọ́ kan láàpò máa ti pé wọn bá àgbo tó kù nígbà yẹtí àwòsàn tó ń tọ́sí nígbà táyì ń tó àgbo báyìí gbà ẹgbẹ́ tó lọ ìlú òkè láti mọ́ ọlọ́wọ́ àwọn ẹlẹ́nu lórí sẹ́yìn bẹ́ẹ̀ tó á dé yẹ sẹ́yìn sì dé yẹ lẹ́bí bẹ̀ náà. ẹ má wo pété sí ìfẹ́ rẹ̀ tó fẹ́ yé mi kẹ́kẹ́ ájọ́ lọ́la ọ̀la òní fẹ́ o pẹ̀lú ọ̀lọ́run ọ̀tún náà òní fẹ́ yé mi. olùgbé bá ẹsẹ̀ dé yẹ lẹ́bí bẹ̀ náà ti yí. àwọn náà fi ti bá kùn kálé ti di pé àǹdọ́lá ní sẹ́kọ̀ ibi yóò fi dá náà làbá bọ̀ àwọn náà fi bẹ̀ náà. gbogbo aláṣẹ ti yé o lájọ wọ́n ní kẹ́ ẹ̀rọ kan kẹ́ ẹ̀rọ òwú wa ní ìjọba náà láwọn tó kó bẹ̀ gan-an. Káwọn kékeré káwọn obìnrin wọn dá máa kọ nípa méjì lórí ẹ̀. Àti ìgbàgbọ́ bá fún wọn lẹ́rù ìyẹn máa kọ. Nígbà wọn á dàgbà tí wọ́n ti fa ọ̀rọ̀ kan fún mi ojú òkè ẹ̀ fọ́ ibi tó kéré àwọn ẹbí yóò bá ti jẹ́ pé ọlọ́ba ti jẹ́ ọba nìjọ wọn àti bàbá náà bá ti jẹ́ ọba nìjọ wọn àti tí ó dá àti ìlú wa títí àríkọ́ni tó bèrè káfíń wọn bá ti ní èrò tí ló bèrè ní dákọ̀ tó àwọn akẹ́kọ̀ọ́ bẹ tí mo ti sàlẹ̀ tàbí bá ti lẹ̀ ọ̀gá ní màá jẹ́ ńlẹ̀ ìsáàlà wọn ní rárá tí ó lọ pàkì mo tún fi hàn létí fún fi hàn létí kí ẹ lọ fi nǹkan míì kí ní múnímúní àti nìyẹn àwọn ọlọ́mọ ìgbàlá yìí ọlọ́mọ ayé tó wọn àti bàbá àti màmá ayé tó wọn. àwọn àlùfáà tí wọ́n ti wá ń fẹ́ náà ní wọ́n gàmbá àníyàn wọn wọ́n lọ sí wáyé náà lọ́wọ́ àti wọ́n ti fi wọ́n ti lè lórí wa ọlọ́mọ ti fi wọn ṣe ọlọ́mọ àdúgbò ẹ̀fọn wọ̀ àwọn àbáwọn náà kà ń jẹba ní ìjọba ní àlékún ẹgbẹ́ òkú wọn wáyé wọn lọ́sàn kan dáadáa gbogbo wọn lọ́sàn kan lẹ̀ yàtọ̀ àwọn àbá alábàbẹ̀rẹ̀ àforíjì àforíjì sí àwọn ọlọ́run bá ní kẹ́lí wọn lápapọ̀. ẹgbẹ́ wọn wá fi jọ ní gbogbo wọn ti lọ bá ní ìjọba ní ìjọba ní báyìí tó fún láti wọn dáadáa. ọ̀dà ọ̀rọ̀ yóò ní àpò sáré. bàbá fi fẹ́ bàbá fi fẹ́ wọ́n ti fẹ́ ìfẹ́ wọn lóòrùn gbogbo yín tó dókòó sí i bákúndé ọ̀lẹ́ tẹ̀sán lọ fún ìgbà lọ́dọ̀ àdájọ́ ayélujára kí lélẹ́ ọ̀rọ̀ bíi alábẹ́ bàbá náà ẹni bá lọ sí muslim lọ́dọ̀ bàbá mahamada àti bàbá nìkan náà ẹni bá lọ sọ́dọ̀ alájú wa muhammad ah, alájú wa sàmì àti bàbá náà bàbàbàn ní nìbàdàn bí gbogbo ẹ̀rọ bí lórí gbogbo bí ọlọ́mọ ní bàbá náà láti sọ̀rọ̀ dáadáa ní ọjọ́ ìbílẹ̀ gbogbo ní gándigà yìí tí ọlọ́ọ̀kẹ́ fún wa ọlọ́ba ní ìdílé dáadáa. ọ̀nà àwọn afáwọn náà bẹ̀rẹ̀ wọ́n fẹ́ sí lónìí báyìí ọlọ́run ti kárí mọ̀ fẹ́ ìdá mọ́tò dá fún àṣà àdé. nítorí abẹ́rẹ́sọ díẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ asọ̀rọ̀ nípa nípa ayé àtàkàlà nípa ẹran sí àlejò àti sàlejò àbí àwọn aláàbọ̀ nípa ẹran ìgbẹ́ náà ní ìjẹ̀ká alábọ̀ tó kọ̀ ń mo rò ní apá lè máa jẹ bẹ́ẹ̀ àgbẹ̀ kọ́ ẹ̀rọ àgbẹ̀ kò bá lùdà wà kan sí aláìjẹ àwọn kan bẹ dáa pé aláìjẹ náà bẹ nípa gbogbo àwọn kan bẹ wò lè bẹ wọn ò ní jẹ ẹnu ọrú wọn mo ti gbọ́ wípé ẹran àgbẹ̀ ní òru nílẹ̀ kò tẹ̀ máa lé ibi tí bá ti dé ẹrù pé òun kí ẹran ìgbẹ́ máa ń rùn ìyàrá ti fẹ́ jẹ́ ẹnu ọmọ mo ti bọ̀ ìlú ògbóòrùn ọlọ́run ti fẹ́ mi ni torí mo kó ìlà ẹni kó ìlà tó lọ ògbóòrùn pẹ̀lú ìgbàgbọ́jù tí ìgbà tí ìyàrá ń jọ ti bá omi lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́jù tí ìyàrá ló fi lẹ́yìn ọwọ́ yẹn oúnjẹ gbóòrùn ó yọ àdúgbò lẹ́yìn ọwọ́ ṣùgbọ́n ọlọ́run àti oúnjẹ gbóòrùn ọjọ́ ọjọ́ ọjọ́ ọmọ níwọ̀n fún wọn. wọ́n ní máa ń rùn wọ́n ní máa ń gbàmù lànà. àmọ́ wa mẹ́ pé òkúta wà gbé àwọn aláìsí ẹran rẹ̀. bẹ́ẹ̀ ni bí náà ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ aláìsí rà á. ṣùgbọ́n àwọn tá aláìsí kápọ̀rọ̀ bí ẹ̀kọ́ ti fún wa ká má sì ẹran jẹ tó pé àtọ́ yí pé nta ń jẹ ẹsẹ̀ nu tá ń jẹ ẹsìkùn ó ìgbẹ̀yìn wa púpọ̀. títí wàá ní omi ẹgbẹ́ ni tó wà fún bá ara rẹ̀ kó bẹ́ẹ̀ fi lẹ̀ so ah, bàbá wa tí wọ́n kọ́ síra yìí. Muhammadu bin Sọ́lí Ṣàlùfíì. Ah, tí wọ́n ti sẹ́yìn òtúrà tí a ń pè ní ṣáàdù. Ṣáàdù Mùsùlùmí. Ṣáàdù Mùsùlùmí. Mùsùlùmí bàbá náà kọ́ àti wọ́n lè pẹ̀lú òye. wọ́n tíra náà sì bá ní sí ìkà fún ọ̀rọ̀ àgbóyé ìdíje títí yóò yóò máa wà gẹ́gẹ́ bí ọkọ̀ tí wọ́n sọ sílà yẹn pé sílà kan tó tó tó yàn ní tó tó yàn sálàyé àwọn àgbà ẹgbẹ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ àti àwọn ìgbà náà. أنا أقول لك أن لا يحل السيف مقدور في الابتداعات إلا بأربعة شروط ومن سيابا ẹran àgbẹ̀ níjẹ́ sèyí jẹ́rí. Bàrùn sọ́yìn lẹ̀rẹ̀ ìlú sọ́yìn ìlú mọ̀kúrò ìyá ìlà bí àgbà ṣòro. Bàbá ní ẹran àgbẹ̀ àṣà ẹran àgbẹ̀ tí wọ́n bá ti pa, ẹran ìbúdó bá yẹ wọn fẹ́ fúnra rẹ̀ tẹ́bí wọ́n ló pákú rẹ̀ ní àwọn àdàlùkà fẹ́ sọ yìí kò lè jẹ́ àwọn ìjẹ́ ti pa wọ́n ń tàlẹ́ bẹ́ẹ̀ títì ní o wọ́n á lè fún ọ ní o wọ́n ní májèmú mẹ́rin láàbì jẹ́ májèmú mẹ́rin láàbì jẹ́. àyẹ̀kún sọ ìlú ẹni tó fẹ́ràn yẹn yóò dé ní fẹ́ pé tó bá dúró náà ilé náà àlùjẹ́ gbogbo ní ẹjọ́ lè fi wọn lé nàdà lè jẹ́ èdè wọn ní aláàbí ju àwọn jẹ́ lọ rárá yóò lè bí ẹgbẹ́ gbogbo ṣe rí tó ẹni tó dùn yóò lè bó ṣe rí kátó lè jẹ́ nà sáàni ẹlẹ́kùn àṣà mọ́jọba àkọ́kọ́ nìyẹn mọ́jọba ẹgbẹ́ ta òun náà ní ta bá fi pa. Wọ́n yẹ náà rán. Olùdókòwò ta fi fẹ́ràn ẹ̀gbẹ́. Mọ̀hádìá lọ́nù. يشترط فيه ما يشترط في آلة الزبر وأن يجرى wọ́n ní ìran méjì ní ìran dáadé ń fẹ́ràn rẹ̀ alákọ̀ọ́kọ́ mẹ́ náà ni fẹ́ pé mọ̀hájáde ń dá sí pèsè láti fi pa ń dá tọ́jú kalẹ̀ láti fi pa tó wá jẹ́ nǹkan jẹ́ pé mọ́tẹ̀wò tí wọ́n ṣe fún un tá a fi ń pàṣẹ ilé pé sára sí ẹ̀ náà. Nítorí ìbẹ̀rẹ̀ àwọn mọ́tẹ̀wò tá a fi ń pàṣẹ ilé ni pé kí ọ̀bẹ yẹn mú dáadáa. Kò lè pé à ń gbé ní báyìí náà níbi. Wọ́n kì í fi tí ọ̀bá mú ojú ẹran kẹ wá yòó yòó yòó yòó yòó yòó. Pẹ̀lú àbí ẹdú ẹran nǹkan ẹgbẹ́ ẹgbẹ́ tán ẹ̀ẹ́gbẹ́ tán ẹ wá jẹran lẹ̀ ẹran nìgbẹ́ ẹgbẹ́ wá dá ọ̀bẹ padà fọ́ọ̀mù rẹ̀ lẹ́ẹ̀kejì òkè ìdíbà tó pé ẹ̀sìn Islam ẹ̀sìn àánú ni ọlọ́run lọ́rọ̀ fún wa pé ká máa ń pa wọ́n pé ká máa ń pa wọ́n àbá máa bẹ̀tẹ̀ ní tàbá ń pa àmọ́ ní òun ṣe lẹ́tọ̀ọ́ káwọn ọmọ ẹ̀dẹ́ nìyàn ilé ẹ̀fà igbó ẹ̀fà ẹ̀yẹ ẹ̀yẹ̀dá wọn ní kẹ́tẹ̀lẹ̀ wọn pé àtúpa. a máa lọ wá bá wọn pupa ló dá pé ẹ gbọdọ̀ sọ pé torí pé ọ̀dọ́ òní lẹ fẹ́ pa ẹran kan kẹ máa dààmú ẹ̀ pé kò wọlé abábábalẹ̀ rẹ ní kwani ní àgbọ̀dọ̀ ìlọrin kẹ máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ máa dá kẹ máa jẹ́ níyà ìyẹn ó kẹrin dára báwọn àbí kéèyàn máa fẹ́ràn kàn pé ọ̀fúnni onílọ̀kọ̀ fúnni onílọ̀jọ́ lé yá ẹ̀sùn wọn sílẹ̀ kankan bàjẹ́ bí kan bá kankan tó bá fẹ́ yí fún aná àkàndúró ní náà ló ti ojú bọ́ bẹ́ẹ̀ ojú bá ọ̀bẹ. gbogbo ẹ̀ máa ń gbé kẹ́yẹ àbí wòran jẹ́ pé fi kankan máa retí ìyá tí ó náà jẹ́ pé fi pé láyé yẹ̀rọ nígbà yìí ẹ má dìde má yà lọ́wọ́ ẹ má dá ọ̀bẹ padà sọ́run ẹ̀ o ọmọ nìjíríà ẹ̀tọ́ bá jẹ́ tí ó lè jẹ́jẹ́ yóò jẹ́ pé ìfẹ́ tó bá pẹ̀rẹ̀ lóyá ni àbọ̀pẹ̀rẹ̀ ní náà tó kù àlùfẹ́ náà. Fani kọ̀tẹ́lẹ̀wò bìbì ọ́lì lẹ́wọ̀n yóò bẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá fi nǹkan ni. Ẹ̀yẹ kẹ́kọ̀ọ́ jáde lára ẹ̀, ìgbà tí kìíní yẹn jẹ̀ ní ẹran ló pa, bẹ̀ sí kọ̀ọ̀lì yìí. ó jẹ̀ ní ẹ̀ lọ nílẹ̀ kó dìbò àbí nǹkan wọ́n lù mọ́lẹ̀ gbìn àjọ ìjẹni máa ó sábà ní orúkọ àbínámábìnrin ó pa ní olóhùn ó pa níbi tí ó lè jẹ ní ẹ̀ ló bá ta wáyé wáyé lọ́ba fún ẹ̀ gbọdọ̀ jẹ́. وما láyé ṣe máa kú ti rẹ̀ àmá èyí sì bá ṣe mọ̀hájà tí ì ṣe mọ̀hájọ̀ tí wọ́n fi ń pa nǹkan lẹ́gbẹ́ nǹkan yẹn lè pa nǹkan ó ti wà ní ibi máa pa nǹkan èyí sì wá ṣe bẹ́ẹ̀ yẹn bíi gbọ́dọ̀ bí ọta àbọ̀ gbọ́dọ̀ ọta àbọ̀ ní a ti pé ìbágẹ́gẹ́ náà ní gbòdòkìyà gbòdòkìyà ètí lo gbòdò gbòdòkìyà ètí lo gbòdò gbòdòkìyà gan ló ta ọ̀tá àmọ́ nígbà ètí ń sọ fún wa yìí pé kò lè a tọ́lọ́pàá mẹ́fà ní ìjẹ́ yìí ìyẹn kì í ṣe ọ̀tá ìbá tí ń lò ìfẹ́ méjì pẹ̀lú ti ẹ̀mí tó dàbí ọ̀ka tí a yí gbogbo bẹ́ẹ̀ tó dàbí ọ̀pàpà ẹja ìbí tó lè dìde yí wa òkú rọ́bà. nígbà tí wọ́n kọ́kọ́ ti ọta ní ilẹ̀ tí àwọn àbá ń kọ kíkì lérí ọ̀rọ̀ ẹ̀nà ìgbẹ́yìn wọn ò tí ì máa rí bá lò wọ́n máa ṣe é bí ọ̀ka náà ni àwọn èèyàn máa wá ilẹ̀ mọ́ nǹkan tó pé gbàtẹ́ lọ́rọ̀ ìbéèrè ìdájọ́ ìlú wà nígbà sọ́dà pé kí ìdájọ́ búndùk anábì ní kọ̀dá torí kò lè fẹ́ràn rẹ̀ kò sì lè kọ̀dá lẹ́yìn tọ́kọ́ ojú lẹ́yìn tọ́kọ́ ojú ọmọ làgbéjì ní ọdún ìlẹ̀ mara wọn tọ́kọ́ ojú ọmọdéjì lẹ́yìn ní kọ̀dá wà ní kẹ̀kẹ́ anábì ti lọ sán tẹ́wọ́ á ṣe ìfọ́ fún búndùk ìbá ọ̀pára ti láyé. Gbogbo ogun tí a náà ti ta pàtà ọ̀pá náà ń jà. Àti ìjà. Ìjà àtọ̀pà. Ṣùgbọ́n kó ló fi jù àgbà yẹn. Wọ́n máa ń lẹ̀ mọ́ nǹkan lásán. Gbogbo wọn fi ní ṣe olóńgbò kò lẹ̀ tó ní púpọ̀. Ó lẹ̀ wúwo ju bó ti tó ti lọ. Ṣé bá lẹ̀ mọ́ nǹkan? báyìí báńkì dáadáa ó lè pa àmọ́ kèlè pé kó wá kú lẹ̀ yọ kàfé léde ó lè wá jẹ́ pé ní ọgbẹ́ bí èyí kò lè pa mo lè lẹ́ fọwọ́ lẹ̀ nǹkan kí a pa nǹkan yóò fi nǹkan ọ̀ lè pàtí ìfẹ̀yẹ fún mi wọ́n pẹ́ ẹ̀ka ní tìǹ tìǹ òjò òjò kàdọ́ tó lórí káàkiri náà ìfúnra ìwádìí lẹ́yìn ká fi yọ ojú kọ́kọ́ yà lójú lánàá kò lè kò lè kò lè bá ọ̀tá mùsùlùmí àmọ́ nígbà wọn ṣe bá fún un àwọn afá wọn padà sí orí pé babawo náà ń pa nǹkan àlejò òun náà ní ó ní áfílù torí pé àwọn nǹkan tí wọ́n fi ń pẹ̀rẹ̀ wà lọ́gbẹ́ níta ni àwọn nǹkan tí wọ́n kó lè da ẹ̀jẹ̀ òjìlè lára nǹkan tára tára ẹ̀ náà fẹ́ yìí bíi kí wọ́n lẹ dábàbí kó fàyà bíi kí wọ́n lẹ kí wọ́n ta ọ̀pá ọ̀pá tí wọ́n fi rin ṣe àdúgbò náà lè máa ń sọ̀rọ̀ lẹ́sẹ̀ náà kó báyìí náà kó kó dànù kó kéde dá kéde dá ìlà rẹ̀ àwọn akọ́wà padà sí ìdájọ́ yẹn kankan yìí ṣe àfikún náà àbẹ́ ìsí abẹ́ sọ yìí tí wọ́n kà má yìí ara àfikún apáyà náà àlejò lòun gbogbo àti ọ̀pá ẹ bá nà nǹkan náà pàtó fẹ́ ikú àgbọ̀dọ̀ jẹ́ wọ́n sábàgà àti ìbá tọ́jú èyí ti bàbá ìbá mọ́ ọgbọ́n kọjá ń pè Yorùbá àwọn ògbókó dàgbà àgbàbá òjò ń fẹ́ lóko kí n máa ìdíjọ́ kó lọ títí bí wọ́n máa ń lo bílíọ̀ lóko bọ̀dí màá mọ́ ìgbà mọ́ kọjá ń pè mí pápẹ́ lòun ṣùgbọ́n wọ́n ń gbẹ́ ara àgànnà fún wọ́n máa ń gbé ara àgbàlá fún un ẹyẹ mẹ́wàá kò ní pa ara àgbàlá máa ń bẹ sí ìdákéjì ẹ̀fẹ́ ń bẹ sílẹ̀ ẹ̀lẹ̀ ní à ń pè ní òkun lọ́dọ̀ tí wa ìrìn lèmi níjà ìjà ń jẹ́fẹ́ jáńkọ́ wọ́n máa ń gbé ìjọkafẹ́jà náà máa kó tí máa kó ìdílé rẹ̀ náà. so eléyìí ara àgbàlá wọn bẹ̀ sí orí náà bí bí bàbá òṣèré ìdúró rẹ̀ nípa ìṣòro tí wọ́n. òun náà máa ń ojú ọmọ ẹyẹ yóò fún ẹyẹ lọ́rùn yóò pa síbẹ̀. bí okùn náà okùn tí wọ́n jẹ́ lọ́wọ́ náà fi máa ń pa ẹran síbẹ̀ tẹ̀síwájú wá dúró tó fún pa. nítorí náà bá pa àbọ̀dọ̀ jẹ́. pàǹpẹ́ kàkúté tí láti ọ̀dọ̀ wa ń bí. àfílà ni jámáàlì gbogbo tàbí tàbílò fún ọgbọ́dàgbà ọwọ́ apá síbẹ̀ àbá ní àbá ní ààyè máa kù sí láti yìí ìṣẹ́ bá fi gbogbo ń dáka lè pa àwọ̀rọ̀ jẹ́ Ànáwó sáàrí, àlìjáàrí ha, فالبار ما قتلته إذا كانت معلمة wọ́n ní ìran kejì tí wọ́n fi ń jẹ́jẹ́ ó ní àìjáàyà kí náà pẹ̀lú ìjáàyà ó ní àwọn dábàá tí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ bóyá ajá bóyá ológbò bóyá àṣà. Ah, àti ìgbónkò tí wọ́n bá mú tí wọ́n tí mú so gbogbo àwọn ilé yìí tó bá pa ẹran àlùjẹ àmọ́ ìta káyá sí mùhàlùdàmà tó bá jẹ́ ìta kọ́lẹ́kọ̀ọ́ ni o ẹni láti ka ń bọ̀ ìlànà ìta abẹ́rù kàtó àlùjẹ. Ah, nígbà tí bàbá wọlé pé ẹ má fẹ́ pa nǹkan kọ́jẹ́ kí tó bá lẹ́tọ̀ọ́ sí kúrò ojú nǹkan ó ní pé ẹ tó lè fún nǹkan ọjẹ́ ọ̀rọ̀ jẹ́ mọ̀ yìí ẹ tó tó lè yẹn tó mọ̀ yàtọ̀ pé ilé ìfúnpa ilé ìdúdú ilé ìyìnbí ẹ̀ẹ́dìní eh, tó mọ̀ yàtọ̀ àdáhàkì ó ní làákà ẹ̀ àlẹ́ mọ́sùlùmí tó jẹ́ mọ́sùlùmí àwọn èkúta àbí ẹjọ́ jẹ́ ẹlẹ́sìn títẹ̀ lẹ́sìn yẹ̀wù bí bóyá bí kò sí yẹn máa wò àwọn tí sọ̀rọ̀ kan báyìí lẹ́ka máa nà ó kò sí yẹ̀wù bí máa kò sí náà rárá máa wò. ẹlẹ́kọ̀ọ́ ló kù láyé o kò sí yẹ̀wù bí àti nàtàrà máa tó tó gbọ́dọ̀ tí ń jẹ́ yẹ̀wù bí tí tẹ̀lé ayé ọ lẹ́yìn òfin tí wọ́n nílò nígbà yẹn á sí òjò máa wò àbùdà wọn jẹ́ o àbùdà wọn jẹ́ o tòun tí wọ́n nílò nígbà yẹn ìdájọ́ ẹ̀rí àtìláàmù mú láwọn apákanà nìkan àwọn tí ò ló mọ́ ọ̀ àti bàwọn jẹ́ ò tó kó yẹ lẹ́yìn tí àwọn yẹn bá dùn nǹkan àyè jẹ́. ádámì alẹ́ kàkà. àwọn eléyìí wọ́n wà nínú ẹni tí ó lè dùn nǹkan tó sì lè pa nǹkan pẹ̀lú ẹran rẹ̀ sáàbì jẹ́. ọ̀sán ìjọba ilé kìtàbí ìrẹ̀lẹ̀ kò bá láì ṣe lò. ṣùgbọ́n ìdẹ́jẹ́ tí ìbá ṣe pé ìtàbí ẹ̀tọ́ jẹ́ yẹ̀wúdí àti nàìjíríà tí ń lo òfin inú síra wọn tí ìbá ṣe wé lẹ́yìn mú àwọn ẹlẹ́bọ àwọn òṣèlú bàbá. kámẹ́lá ẹ̀ ìlú bẹ́ẹ̀rù. bó jẹ́ pé àwọn náà wọn ò lè dùn kankan jẹ. Ọdúnbẹ́rù lè á tí lẹ́rẹ̀ sí. Ẹni bá dùn nǹkan náà, tàbẹ́ni bá pa nǹkan náà, tí ìtò làkáì àbọ̀rọ̀ jẹ́ òun. Ṣàwọn annàmà jìnnà yá Ó jàdọ̀ ìjọ àbúrò mereka berbeda yang lagi wajah sama wajah sama wajah sama wajah mana wajah ini dia Thank you. Fáàkì àti ìlèdì. Fáàkì àti ìlèdì. Ọlọ́run tàbí mú tàbí fún wa. Ọlọ́run jẹ́ máa ṣe wà sí ìlú. Ó kò sí máa rọ̀. Yóò sì tún jùlọ lọ́wọ́ Àwárí àríbìnfà yọ o, ló ń dákọ̀ yìí. Ẹ máa fẹ́ pa ẹran ìgbẹ́ tí a lè jẹ́ yọ́ jẹ́ pé ẹ̀ndọ́ lọ pẹran àgbẹ̀ tó mẹ́ lọ pẹran àgbẹ̀ ní o. Yọ́ láti ẹ̀kọ́ fẹ́ lọ pẹran àgbẹ̀ o. Yìí fẹ́ ẹ ẹgbẹ́ ọdọ́gbé ìṣẹ̀ríà òfin Islam táwà ń bẹ̀ wà láàyè ló pé pérépéré o ẹ̀yin bá mọ̀ ọ́ tẹ̀lé o ẹjọ́ bá mọ̀ kọ́fẹ́ tó bá mọ̀ ọ́ ẹran àgbẹ̀ náà jẹ ẹgbẹ́ bá pa lóye kọ́fẹ́ lọ kọ́fẹ́ ní àdínkà tó lọ́kọ́ náà bẹ́ẹ̀ ni o. Àwọn ọmọ ìlànà ìyẹn ní àyàkáyà sí ìrìnà káríkì àwọn ọmọ فإذا بطيب يمر فقتله لا يحل بألم الوصف لأنه ما قتله لكن Ọlọ́run bá bá dé gbogbo rẹ̀. Ọlọ́run bá wọn dáa bá. Wọ́n ní arákùnrin kan, ọkà ní òkú, àdáadà, ọkà ní òkú, ọ̀rẹ́ lẹ̀kùn mọ́ nǹkan kankan, ó ní ẹ̀ńtọ́ bẹ́ẹ̀ kókó rẹ̀ how and what. nítorí ọ́ fi ìgbàna ṣe sọ́fẹ́lẹ́ kò mọ́ o òtó ṣe sọ́fẹ́lẹ́ kò o bẹ́ẹ̀ kọjá ọkà kọjá ní o nítorí ẹjọ́ bá olè kàmí nǹkan má mi mi bẹ̀rẹ̀ lọ́tọ̀ tó kọjá tọkọ kí kọjá rẹ̀ yẹ ọ̀fẹ́ fẹ́ràn lọ́pàá pa yàmá ẹ gbọ́n kẹ̀kẹ́ yé mẹ́ yẹ ó yẹ kọ́ kẹ̀kẹ́ yé ìṣẹ́ ẹ̀kọ́ yé mẹ́ a ìbí ma yé náà yẹ lọ́bi tí mo ń bèrò bẹ́ẹ̀ bá wà kọ́rọ́ lójú bó ẹ yẹn náà lọ́yà dàmà tẹ́lẹ̀ ẹnu lọ́yà àbókìtì bàbá fa àgbọ̀rọ̀ lẹ́ yẹ àtẹ́fẹ́ kótó kú wọ́n bá lé bọ́ọ̀lẹ̀ wọ́n ti gbókù ẹ̀sọ̀ pé àádọ́gbé ń jáde kọ́kọ̀ ti bá ẹ̀lọ́ ẹjú máa kọ́ ọ̀nà kó fẹ́ pẹ̀lú ọ̀fẹ́ òun ẹ̀rọ àfẹ́ láti ìbẹ̀rẹ̀ bí wọ́n bá kọ̀ọ̀rọ̀ rẹ̀ dé nítorí abẹ́sí ni pé káàbá eré dú àmì jẹ́ sẹ́wọ̀n rẹ̀ ẹ̀rọ àfẹ́ ń jẹ́ nítorí wájú pé ọ̀nà ọ̀fẹ́ kọ́ ọlọ́pàá àti àbúrò rẹ̀. Torí ẹ̀sọ́ fẹ́ pa ẹ̀sọ́ pa òkú fún fẹ́ gbọ́dọ̀ rẹ̀, ó má ti ẹ̀rọ. Òdúró ẹ̀. Òdúró kò dúró kó fẹ́ gbọ́dọ̀ rẹ̀. Láti ìlọ ìsáàmà àyàtọ̀ ìdí, fàkọ́ọ̀tà wẹ́rọ̀ àlà. Àmá ẹ̀sọ́ fẹ́ jẹ ẹran àgbẹ̀ lọ́dẹ. Ó wá sọ wé ẹran tó fẹ́ jẹ pé mo fẹ́ pa ọ̀yà. Mo fẹ́ pa òkété, mo fẹ́ pa ẹtu ló ní lọ́kàn ìní ń wá ìní ń lé lọ tàkò lórí ní ìdìwá ọ̀yà lókó rẹ̀ ọbẹ̀ pa òkété ọ̀yà bolígbé ọbẹ̀ pa ẹbú ìfẹ́lá bolígbé ìfọ̀n èèyàn àdà àlejẹ́ torí pé ẹ̀ ìgbọ́gbọ́ ẹnu ìbọn rẹ̀ èyí ní ọmọ tẹ́lẹ̀ ọmọ kò fẹ́ tẹ̀tẹ̀ ẹwọ́ bí ìsáàmù gbẹ́gbẹ́ dàmáà ojú ogun ẹbí. Gbogbo ìjọba àkíyèsí máa ń rìn láyé náà lágbóta. A máa wá sí àwà níkàlẹ̀ yìí, ẹ̀jẹ̀ ìṣẹ́ ìwà káwá dáyé ìṣe apadà títí ilẹ̀ ká lè rí bí òye parí. Ẹ̀rù kan. Ó fẹ́ dẹrẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Bí ilé yàrá rí ẹyẹ lórí ìdí ló bá ọlẹ̀ nǹkan máa ní ìbọn àti rọ́bà ló ta máa فإذا إذا هو يزيد بين الآخر على الشجر على الرسل الآخر ló bá ka iye míì lórí ẹ̀ka jí míì ilé ọ̀tà nǹkan sí kọ̀ lọ́ọ̀rẹ̀ ألو أعتمد بيه فإن ذلك يسل عن جهنا إلو بذلك لو أن ولهذا لو أنهم رمى على فرد من الطريق وأفرد أسعر الجميع تسل هذه العجرة لأنه فضل الطريق إلو بذلك تأبت توقع تبيه Eh, rọ́bà rẹ̀ tàbí ìbá rẹ̀ tí àárín ibi ẹyẹ gbé pọ̀ ó wá lọ bá ẹyẹ mẹ́wàá lẹ́ẹ̀kan náà ní àwọn tí máa fa àdán yẹn ọlọ́pàá mẹ́wàá lẹ́ẹ̀kan náà ló mẹ́wàá ìwà ìpátá ọjọ́ tó ti gbé ọbẹ̀ الآلة والآلة نوعان ẹlẹ́bìí òun náà ẹni tó tàbí pa ìtàn ní tàbí pa ìràn lẹ́yìn ọwá tó ti lé jù wọ́n jẹ́ pé bí ibi pé wọ́n jẹ́ ọmọdé ọ̀nà kó dáa yẹ fún ọ̀sẹ̀ ìdí àdá ìyẹn pé ẹ̀nà ìgbẹ́ta bá fẹ́ pa táàbù lè jẹ ààbòrò mọ́bì nǹkan pa nǹkan pẹ̀lẹ́ gbọ́dọ̀ fi pa ẹran tó sì ń kẹ kàn pa ń lẹ̀ ó ti kú jẹba lè tẹ̀lé sára. Bàbá Mùsẹ̀. Bàbá Mùsẹ̀ àlàtú àlàtú àwùjọ fi bá rí káàbù. Ẹ wá rí káàbù ẹgbẹ́ sọ̀rọ̀ ìrànlẹ́yìn. Ìrìn tẹ́ta fi ń pa òun ó

alákọ̀ọ́kọ́ ọ̀nà fẹ́ wọ́n ní ẹ̀tọ́ káàdì ìrẹ́tẹ́ ìdára wọ́n tó tó méjì. wọ́n á dáadọ́ ìrìsáàtò bí i máa ìsáàtò bí i láàrin ìsáàtò kábẹ́ ìjọba ìgbàgbẹ́ lọ́jẹ̀ tó mú tó yẹ pé a ti kò jẹ́ pé ẹran lábẹ́ ìgbè máa irú ẹ̀ náà wọ́n lè fi mẹ́jẹ̀ mú fún àwọn ẹgbẹ̀rún yìí náà. yàrá ni àdáwò ìlà wọ̀nyí آلة محددة كالسهم والرصاص وكذلك ذلك ذلك إيه كذا في كلام yóò mú bí ọfà ọ̀rọ̀fà bí ọ̀tá àbá àwa padà sí ibi gbogbo ìpadà. Wọ́n wá ń pe wọ́n ń pe gbogbo tí bàbá ń lò ní ọ̀tá. Gbogbo tí bàbá wa ń lò wọ́n ń pè ní ọ̀tá ìfẹ́fẹ́ kò tún ta ìfọwọ́ jùlọ tó máa wà nínú níbi rẹ̀ àmọ́ tó ń dúkà bá ń fi ìbára lò ń fi rà bá. هذا كل محدد يشترط فيه ما يشترط في آلة الكهف. gbogbo ìta sọ lẹ́yìn wọn wọn fẹ́ kí májèmú tí ọ̀fẹ́ fún afẹ́fẹ́ nínú àwọn àdúrà pé ìgbà mẹ́ta ẹ̀jẹ̀ ẹlẹ rárá bàbá wọ́n sọ يشترط فيها أن تكون غير سن ولا ذكر فلو أخذ سنا ورماها به وقتل بكائه ما بالسفر فإنه لا يحل بأمور كل صلى الله عليه وسلم ما أنهى ربك وذكر رسول الله عليه حكم إلا سن وكفر wọ́n ní asọ́fẹ́ yìí jẹ́ ìgbàlódé tó ń jọ ọdún mọ́jẹ̀ẹ́gùn kọ́mọ́jẹ̀ẹ́

ẹ̀rọ bíi kẹ́nà tí àkà lọ́wọ́ rẹ̀ ní dùn. Àmọ̀ sí mọ̀. Àmọ̀ sí nà. Nítorí fagilé ká fi eyín sùn kan tó ń fa eégún lò. Ayé ti eégún dùn kan. Nítorí fagilé ká fi kẹ́nà fa nǹkan gbé. Òun náà lọ bẹ àwọn abata. Ìyẹn kẹ́nà àbí máa dùn kan jù wọn. عرضه على سماء على هذا يشترط أن لا تكون الآية إن ولا كفرا فمن إليه inú fagilé káwá fi nǹkan fa nǹkan jẹ́ ó jẹ́ eyín àbí nǹkan náà nítorí pé ànábì sọ ọ̀rọ̀ kan ṣàtàlà nípa àádùnkà àti nǹkan tó ti gbogbo ọ̀rọ̀ náà àrẹ ṣàtàlà pé pé nǹkan bẹ́ẹ̀ dú bẹ́ẹ̀ bí dú ó jẹ́ máa á ní harata mà ó jẹ́ tó lè tẹ̀tẹ̀ sílẹ̀ ẹ̀rọ bá gbé o ẹ̀jọ́ jáde. Sẹ́lẹ̀ dárúkọ ọlọ́run nínú nǹkan náà. Ẹ wá máa jẹ́ nǹkan kó láti má jẹ́ èyí kó tó má jẹ́ ìkànnà. Wọ́n ní àdínkì lọ́pàá ti lé kábílẹ̀ ìyẹ̀dùn fún. Àwọn ìṣòro tó àjẹkù ní àlàálẹ́. Bọ́lá wọ́n fẹ́ o kó pé àláàlì ni ọ̀dà ìsọ́là tí wọ́n ò fi mọ́jẹ̀ mú kí ìtàbábẹ́ ní gùn kan kọjẹ́ àláàlì wọn ò fi mọ́jẹ̀ mú ẹ̀ ìgbé àti mọ́jẹ̀ mú ẹ̀ lọ́wọ́ di eyín àti èékánná àmọ́kẹ́kẹ́ iná fi ṣe irin ti tàbí ti ọ̀bẹ ọwọ́ ajé àláàlì nígbà pé wọ́n ṣe ọ̀pá lára gold ṣàbí ara gold wọ́n lè fi ọ̀pá mbẹ́ wọ́n lè fi ọ̀pá mbẹ́ wọ́n ní ìlú ọ̀lẹ́tọ̀. وكذلك لو قصب لو قصب لو قصب سهما ورمى به لو قصب سهما ورمى به الله

kó lè bẹ̀bẹ̀ ẹ lẹ̀ kó lè bẹ̀bẹ̀ wá. yáyé ìdíyàyé ìdíyẹ fóònù bọ́ọ̀lù ìṣòwò ìṣòwò ìdíyàyé. kó lè fẹ́ pàtó pàǹkẹ́ yẹn ẹ̀mí jáde. wàtí tìlẹ́ẹ̀lì kan àyè fóònù ìṣèwọ̀n. olùkejì ẹni bẹ́ẹ̀ pé ọ̀pá nǹkan yẹn ìṣíkọ̀ ni nígbà ẹ̀mí kìíní yẹn pin ló kú ẹ̀jẹ̀ kọ̀ fẹ́ lára ẹ̀ ní ìkókùn mẹ́ra lẹ̀ ní ìdí kankan ní kẹ́ra já gbòdò lójijì wọ́n máa bá ìjàdà nínú kòtò ńlá ní ugbó ní ìgbòjájẹ́ fún ibi ìrókò ìjọun àwọn sọ́yà nílọ̀ àná kò tí sí irinṣẹ́ ìlàjì báyìí tẹ̀sí tàbákó wọ́n máa ń gé jí inú ugbó wọ́n àfẹ́ kòtò ẹnìkó kò bẹ́ẹ̀ ní òkòtò yẹ ẹnìkó lókè wọ́n máa fa ayùn lọ́ọ̀dẹ̀ lọ́ọ̀lẹ̀ mú ìlà gbogbo bí bí máa mú ẹ̀mí lọ́gbà náà tó péjì náà gbọ́dọ̀ yẹ ẹ má bẹ́ẹ̀ lókùtù ọ̀rọ̀ nù wọ́n bẹ̀ tó tó lẹ̀ wọ́n ànàbí lórí lọ wọ́n á yí ìwókò tí wọ́n fẹ́ là wọ́n á yí lórí ẹnìkan wà wà nínú gbogbo ẹnìkan wà lókè ayò ayò tó wà sí ayò ẹ̀kọ́ gan wọ́n máa fa lókè kálọ̀lẹ̀ tó máa fi yé àdé ẹ lẹ́tí máa làjọ́ nù ayé lórí ọ̀rọ̀ jẹ́ gbélé lẹ́rọ yìí. inú kòtò yẹn tó máa kẹ́lẹ̀ báwọn ẹranko ńlá máa jábẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ tó rẹ̀ lè gòkè jáde yóò kú bẹ́ẹ̀ ní àwọn ọ̀jẹ́. فإذا كان بالدخل فسيأتي إن شاء الله أنه لا يحل. لا بد من أن نكون قد نقول لكم عن pẹ̀lú àbí sọ̀rọ̀ pé mọ́ وزق دقي اسم الله عليه العظيم nípa ti bẹ́ẹ̀ yáde fún ìdárúkọ lóhùn sí ẹ̀jẹ̀. ìṣòro àyè ìrà ẹ̀rù mọ́ wà tẹ̀lé. wọ́n ní wọ́n ti má jẹ̀ wù kọ́ ẹ̀kọ́ mẹ́kẹ̀jáde lára ẹ̀ àdéhùn ìrẹ̀lú rẹ̀. ìlànà tẹ̀lé ẹ̀fẹ́ ìbàdàn lọ́kẹ̀bí. wọ́n ní bẹ́ẹ̀ ni pé ẹran ẹ̀gbẹ́ ó yàpa díẹ̀ sí àdégbùmọ̀dílé àdégbùmọ̀dílé ẹ̀rà ẹ̀gbẹ́ yàtọ̀ pàdé ẹ̀jẹ̀ ń jáde ara lé ẹ̀jẹ̀ tó ń jáde ara jẹran ẹ̀gbẹ́ ṣùgbọ́n ti ẹ̀rà ẹ̀gbẹ́ yàtọ̀ díẹ̀ o ó ti ẹ̀rà ìdílé ìdẹ́mẹ́sẹ̀ àjọpá ni pé ẹ̀rà ìdílé ẹ̀jẹ̀ tiẹ̀ ẹsẹ̀ tí ó ti jáde o ọrùn ní tí ó ti jáde ẹ̀ẹ́dẹ̀ gbogbo ń kò gbọ̀lìmọ̀rẹ́ ẹ̀ sì dé ìtí ń pé oúnjẹ lọ ìsàlẹ̀ tàbárakàláwú ààbòlà ilé gbogbo ń kò tẹ́ bá pa ẹran ẹwọ tó ní ọlọ́run lára ẹ̀jẹ̀ gbogbo ń kò tààrẹ jáde yẹ ẹ̀rí pé kí níbi ìṣe gbọ́dá yìí àbí fẹ́ẹ̀rí tó ń bẹ́ẹ̀nù rẹ̀ ń bẹ́ẹ̀nù gbogbo yẹ ìdí ń kó jẹ́ lọ́sàlẹ̀ wà bẹ̀. nílé ìlú yẹn gbọ́dọ̀ fún tẹ́lẹ̀ ní òbí ní èdè òkú lórí ẹjọ́ àti ọlọ́yẹ tó tẹ́lẹ̀ ojú òní lọ láti máa. ṣùgbọ́n àwọn fẹ́ gé gbogbo rẹ̀ la á jẹ ìṣe yẹ á sì jẹ ní gbóúnjẹ lọ náà ti dè mọ̀ yìí yẹ á jò náà. wọ́n ni wọ́n ṣẹ́yìn wàlúwàlẹ̀ dẹ́yìn àti ìtàn méjèèjì ìtàn méjèèjì ẹlẹ́wọ̀n ẹran níbi ìlà máa gé. níbàámu àwọn etí aṣọ ṣáájú nípa mẹ́jẹ̀mú sí àwọn apá àti ibẹ̀ lágbọ́rọ̀ lè ní ọ̀rọ̀kọ́rọ̀ yẹ. Ọ̀yẹ̀kùnrin fi ẹ̀yìn mọ́rọ̀ ìdìnnà ààrẹ ìfẹ́ àwọn tẹ́tẹ́ ràn ẹ̀bẹ̀ bá ní kò sí dandan ọ̀rùn ìlà àbáníkò ẹ̀jẹ̀ bó le àbìlẹ̀jẹ́ ìlà àbálẹ́sẹ̀ ẹ̀jẹ̀ bó le àbìlẹ̀jẹ́ ìlà àbálórí ẹ̀jẹ̀ bó le àbìlẹ̀jẹ́ tẹ́ra lẹ́nìkan ti pé ẹ̀jẹ̀ ti ọ̀bùn ó le látọ̀run ṣùgbọ́n àgbẹ̀ tí ẹ̀jẹ̀ láti bó le àbìlẹ̀jẹ́ so. Uh, ìpí afẹ́ ìkàtọ̀ lè ní pé nǹkan fi ń jẹ ẹran àgbẹ̀ ẹ̀rọ fún nǹkan fi ń jẹ ẹran fi ilé o ẹ bá láì láti jẹ ẹran àgbẹ̀ kó ìgbé ẹran àgbẹ̀ tí òun ọ̀jẹ̀ ẹni tọ́ka òun mọ̀ ẹran àgbẹ̀ tá a jẹ ẹni tọ́ka àmọ̀ àwọn ẹlẹ́tẹ̀ títì afẹ́rẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ ajínà sí ẹ̀ torí àmọ́ ọ̀nà tí wọ́n kàkà yẹn wọ́n jẹ́ ẹ̀mú ká jíjẹ rẹ̀ wọ́n kà yìí níwọ̀n ká yìí olùgbà ìlọ sí àsìkò láti ní láti jẹ kúrú àmọ́ tó kúta lẹ́sẹ̀ yẹn kágbọ́lé lẹ̀ ní pé ẹran àgbẹ̀ jíjẹ wọ́n jẹ́ ẹ̀mú ṣe yàtọ̀ fún ìgbà jíjẹ sílé àmọ́ tí ìrànwọ́ abá rẹ̀ kò sísọ ní wọ́n bí kò pé kò ní pẹ́ ó jẹ́ bí wọ́n gbé fún ẹran tó wà mẹ́ iṣẹ́ tàbí tó fẹ́ jẹ ẹgbẹ̀ sí yáyí ẹ̀tọ́ fẹ́ jẹ ẹgbẹ̀ sí yáyí ló lọ rà á àbí wọ́n gbé fún ọmọ ti kẹta ń pè é àmọ́ wọ́n gbó oúnjẹ fún yín wọ́n fẹ́ràn ẹ̀fẹ́ ṣe ìsìlámù wa ẹ̀sìn rọ̀ ní bísí ni láì yẹn ìsìláyé wà lábára ìsìláyé ẹ máa jẹ lọ. àmọ́ ọ̀fẹ́ jẹ́ra ọ̀fẹ́ kì í ìyá ìpẹ̀lú pé mo máa máa fẹ́ jẹ́ra ọ̀fẹ́ wọ́n jẹ́ òfin bẹ́ẹ̀ ọ̀fẹ́ yìí o kí ló bá fẹ́ rà rẹ̀. wọ́n rà kúrà ẹ̀rọ jẹ́ ti ni wọ́n fi gbé ó lọ́ọ̀ta bíi bàbá mi àbùkẹ́lẹ́ bàjẹ́ bá yọ̀ olùkọ́ àti ọ̀la. ọlọ́run ló bẹ̀rẹ̀ wọn. wọ́n ti wọlé fún mi tó pọ̀ tó pọ̀ tó pọ̀. ọ̀kan bẹ̀rẹ̀ náà sọ yìí. nígbà bàbá ní wọ́n padà lóko wọ́n ti dé àgbẹ̀ wọ́n ti dá tìtì náà à ń gbé tàkùté wọ́n yóò fẹ́ ọkọ̀ bàbá mi yọ ọkọ̀ tàbí nìkan náà wọ́n bẹ̀. nígbà wọn wá ń ka àwọn òfin ẹ̀sìn yìí wọn wá ń ka sí àfihàn gbogbo ẹni tí bàbá ìlà parí tàbí ti kú bẹ̀ mọ̀ ìyẹ́ wọ́n gbòmọ́lẹ̀ lójú wáyé. kódà àwọn kan wá bàbá bá mi ní àbábáyọ̀ tí bàbá jẹ́ àwọn máa jẹ́ láwọn. bàbá ní àwọn òdìdó wọ́n ní a, ìfẹ́ ọmọ kéékèèké òbí bàlágà ẹ̀sìn fáwọn ọmọ à wọ́n ní ọmọ ní sí ìlú jẹ ẹ̀yìn mẹ́rin wọ́n àti kò sí kankan kankan débẹ̀ àmọ́ torí òní ọlọ́run ti mú bá wọn wọn ò fa lópin ẹran jẹ fún máa dùn wọn ní jáde ọ̀gá ní fún wọn. kò kájú náà sí ìjọsíbẹ̀. ẹjá padà sí iná ọ̀gá ṣe ìdájọ́ iná ọ̀gá ló ń fa ọ̀gá mi lọ́wọ́. làwọn ìlà ń fọ́ta. Ayọ̀dá ayọ̀dá adé jẹ́ mi. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوما كان ميتا فأحييناه وجعلنا له نورا يمسك به يمسك به في النار كما مثله في الظلمات ليس بقوله منها كذلك زين للكافرين ما كانوا يعملون mọ́mí àlìmọ̀tẹ́lì ọ̀dẹ̀ káfíù àdọ́ọ̀lù wọ́n ní ọlọ́run sọ wípé àwọn nǹkan àwọn ìta ẹni wà jókù fáàyà ìnáwó sáwájú òkú ní gbogbo wa tẹ́lẹ̀ àmẹ́sọ́wáyé pé òkú la dé tẹ́lẹ̀ a máa wá jí wájá náà Arákùnrin ìmọ́lẹ̀ tí ó máa fi rìn láàrin àwọn èèyàn. Ẹgbẹ́ ọgbọ́n bẹ̀rẹ̀ máa. Ká máa rú ká máa rò sí pé jíbi ìdàlùsá ọlọ́run sọ rárá. Tàyé ní sọ, gbogbo àwọn àlùfáà tí wọ́n ní ìmà tí wọ́n ń tọ́ aráyé sọ́nà káàná fi mọ́nà ọlọ́run tó wọ́n dàlà yìí gbogbo mùsùlùmí òdodo tó gbọ́rọ̀ ọlọ́run tí ń tẹ̀lé wọ́n ní ọha ìyàwó rẹ̀ ọha ọba àjẹ́má kò ní mọ́ọ̀lù bí kò lé máa ààrẹ ìwọ̀n sọ fún ọ̀kan nínú àwọn àpá tí wọ́n sára sí wa láàárọ̀ nígbàtí ètò wa pe ohun bí i gbọ̀sàn díẹ̀ lọ́wọ́ àmọ́ mọ̀mọ́ bẹ̀ ẹni tí ọgbọ́n gbogbo àwọn nǹkan wọn ìlú ọ̀dá ọ̀wá sí mọ́ a máa fi ètò ògùn tọ́pá káyé ọ̀dá omíjọba kádàrá kò sí mọ́ nǹkan bíbò mọ́lẹ̀ àbí ìtọ́mápá láti fi lábúrú lọ kò sí mọ́ dájúdájú ọlọ́run ti tẹ̀ mọ́lẹ̀ fún ní ẹ̀nìyẹ ẹ wá gbọ́ bí máa lò mọ́lẹ̀ náà ọlọ́run síbì yìí ó wá bí rìn níbi ẹ̀ láàrin àwọn èèyàn ó bí rìn láàrin àwọn èèyàn gbogbo bí kíkà lókún ní ásíkòtò òun ọ̀dá ó máa nọ gẹ́gẹ́ gbogbo wa ní àti lálàáfíà láàfẹ́ ìfúnká ń dín lọ́rùn gbogbo àwọn tí ọ̀gá ẹ̀sìn lágbàtà níwọ̀n bàtà àgbà yìí wọ́n àtún bẹ́ẹ̀ wọ́n àjí bẹ́ẹ̀. gbogbo àwọn ẹni rẹ̀ tí a máa pè ní fóònù lè jẹ́ àgbàlagbà ní ìdẹ́ ó ti mọ ó kọ́ pàpàá jùlọ àwọn orúkọ kan tí ò dé gbé pamọ́ mọ́ orúkọ kan ń bẹ tí ò dé gbé pamọ́ tọ́wọ́ ti dé láyé láàbá ń bọ̀ oṣù à ń bẹ̀ gbogbo àyè oṣù à ń bẹ̀ orí ìrẹ́lẹ̀ àwọn orúkọ ìyẹ̀kí mọ́ máa pè ẹ̀ lóó nígbàtí ká máa bẹ́ẹ̀rẹ̀ ọkọ̀ ti ń dá wọn torípé ìlọ̀bá gbọ́ Ṣẹba bẹ́ẹ̀ fẹ́ ẹjọ́ ọ̀tá ni mò ń bá sọ̀rọ̀. Nítorí ẹ̀kọ́ wí ni pé kalẹ̀ ń fẹ́ bá sọ̀rọ̀. Lábẹ́ ẹni kan ní kọ́ lọ pé èmi dábẹ́rẹ́ bá sọ̀rọ̀ ojú kọ̀ bá wù. Sọ̀rọ̀ mi tó bẹ́ẹ̀ pè ń pè. Kalẹ̀ mò ń bá sọ̀rọ̀ ìtàlẹ̀ ìfẹ́ bá sọ̀rọ̀.

àníta ló ń sọ̀rọ̀ ẹ̀ẹ̀mẹ̀ yẹn jílẹ̀ London èyẹ́ ah. tó kẹjẹ́ Amẹ́ríkà ẹ̀ máa ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ Amẹ́ríkà ẹ̀bá ní ẹni ó ti wà ápà tí ò ní léyìn lè ọkà ẹ̀bá ní ó ṣé kìí nìyẹn àhán ẹja náà ń tẹ̀ ẹni ẹbá yẹ ẹja kọ fún òun náà nù ẹ̀ẹ́fẹ́sẹ̀ ìlú òun náà nù ẹ̀ẹ́fẹ́ ẹgbẹ́ tí wọ́n dé sí nàìjíríà sí ẹ̀yìn ẹlẹ́wọ̀n dẹ̀fẹ́ kí ẹ̀ka àǹfààní nù fẹ́ẹ̀ dá lórí rí ẹ̀yìn lè mọ̀ràn sí mọ́ ẹ̀jẹ̀ lórí rí ẹgbẹ́ bá dé èkó ń sìn tí ẹ láti pàṣà ẹgbẹ́ máa rà lọ́wọ́ yín máa pè á máa bá yín ẹrù ní ẹ̀fà kò ju bí one point six million lọ àmọ́ ẹ̀ta fún ní two million.

yàtọ̀ mọ̀ pé aláàfà lọ́nà ti gbé sókè ní tàbí oníṣòwò lọ́nà ti gbé sókè ní nínú jẹ́ tó fi ń jẹ wọ́n tẹ̀lé pé a lè fẹ́ òun sọ̀rọ̀ yìí òun bàbá wo tí ń bẹ ní ìlú wọ́n á mú ọkọ̀ yín wá ọmọ ọkọ̀ yín wá ọkọ̀ yín wà bí ń ah. ìgbà tí tó mọ̀ yí náà irú tí a ní káwọn ọ̀rọ̀ lu ra wọn yẹ àwọn ọ̀gbọ̀nà tó jẹ́ ẹ̀kọ́ ní àtúrà sọ fún yín pé ọkùn pé àtúgbọ́tọ̀ ń sọ̀rọ̀ àtẹ́tọ́ mọ́kọ̀ wá kẹ́ẹ̀bá sí ẹ̀rí kúrò kẹ́ẹ̀bá sí ṣe ẹ̀rí ààyè balẹ̀ ẹ̀rí ló kù ẹ̀yin wo lẹ́ẹ̀lẹ̀ ṣe báyẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀mí màá lẹ̀ mí. ìbọn ìjọba máa gbẹ̀rẹ̀ ìṣèlú bí wọ́n ní mo bọ̀ wọ́n lọ wọ́n ti máa bẹ́ẹ̀ wá rí tí ẹ̀nìkan gbàgbé tí ó ní ká ẹ̀dá nù gẹ́gẹ́ jẹ́jẹ́ ìwọ̀n mẹ́wọ̀n mo tó ń tẹ̀ wọ́n kẹ̀kẹ́ ní ká mo kọ̀ lọ ká mo kọ̀ lọ. nínú àwọn Ìmọ́lẹ̀ èèyàn máa fi rìn láàrin àwọn èèyàn. kí ó kúrò láti láì jẹ́bẹ̀ ọ́rìnrìn nínú Àwàdà bí ẹgbẹ́ pé inú òkun ló ń wà lẹ́yìn tàbí ní ìhà ẹ̀kọ́ Gbogbo ọlọ́run kò fi dé wí wa. ẹ ká mà pé sẹ́ ìlú òun fẹ́ jókòó sí i ẹ dáàbò fún ọkọ ìtumọ̀ tó fi dáadáa o. ibi ìbá sara sẹ́yìn kọ́ mọ́ mọ́ máa o kọ́ máa bí lọ́wọ́ sẹ́yìn dandan. ẹ gbọ́ bọ́lọ̀ fi sọ lẹ́tà jọ kọ́ kí ló bí bá àtọ́lọ́run tó mú wá bẹ̀ kí ló bí. tó jẹ́ pé lẹ́yìn sàkọ́ ìdá mẹ́rin

kò sí rárá ọ̀rọ̀ lọ́bítọ́ ọ̀rọ̀ lọ́bítọ́ ìdíkọ ni pé ò ní látọ̀dọ̀ wọn lọ pé máa máa bòdì rárá tó ilé tí ìlà bá mú ọ tọ́rọ̀ bá ilé gbé padà ilé lò pàdé ọlọ́run wá ga lẹ́yìn tí a jẹ́ ìfẹ́ tó wá dàrú

yíṣẹ́lá ń wá nọ́kà àti ẹ̀nọ́kà ní wá tàbárì fèsì gbólóǹkà nígbà mẹ́wàá tó ní àlìfà láàmù lára nǹkan kan làǹtọ̀ nínú àlìwáládà gbàlìwáládà gbàlìwáládà gbàlìwáládà mẹ́wàá òfin làǹtọ̀ tàbàbẹ́ iná wádà dáhùn àbọ̀ àtúwájú àbọ̀ ní ìṣòwò ẹ̀jẹ̀ nìkan wádà dáhùn tàbàkọ́kọ́ máa wọ́n nígbà yẹ ká máa ń lọ jìnnà mbẹ ọba ìgbàlá jẹ́ máa gbé ọlọ́run ó bò wá dárúdárú ọba ìgbàlá ọba ìgbàlá ọlọ́run á bí bá síbẹ̀. ọlọ́run ní ẹni ò wá jáde ń ní òkùnkùn náà ó ti èyí máa ti bá rẹ̀ ní òkòkò yìí ló ti tẹ́ sọ́kọ́jáde ń bẹ̀ yìí o ọ̀kan mẹ́ta ń ṣe yìí àwọn gbọ́dọ̀ lọ́wọ́ ọ̀kan mẹ́ta ká lọ kéwù ọ̀kan mẹ́ta ń kí gbọ́dọ̀ ló ti ká lọ béèrè lẹ́yìn àbá béèrè kọ́nà pé ẹ tẹ́wọ́n náà ló pé kìíní kan ṣe èyí ẹ̀ wọ́n ní ìsìn ká lọ́dà bọ̀ kéèyàn má wàá ma pọ́ǹtì ní pọ́ǹtì ó ń ṣe pọ́ǹtì yẹ tẹ́wọ́n wọ́n ó máa ọ́dá nǹkan máa ní ọ́sùlẹ̀ sọ́rọ́ òdìdá kan wàlá yìí ẹni òní máa sọ pé ẹgbìnrin kan tẹ̀lé ń pàkọ́ ọ̀pá ìmọ̀nà ìyẹn máa ń wá ìmọ̀nà tó tó mọ̀nà ni ó ń pa kò tó òní kò ní kà kò ní kà wà bọ́ ní tó adájọ́ bíbí ọ̀dọ́ pẹ̀lú bá ṣe ń dòkó yìí èyí tá a bá gbọ́ fún bàbá kàtí tá bá lò ó orílẹ̀ ọ̀rọ̀ èyí tí a gbọ́ rárá a máa wá kan ọlọ́wọ́ ti dìyẹn náà mọ̀ wá ìyájọ́ kalẹ̀ ọlọ́run ti máa

كذلك زين للكافرين ما كانوا يعملون ọlọ́run bẹ́ẹ̀ ni a lè ṣe fún gbogbo káàbì gbogbo ìjọba ń bẹ fẹ́ àti lọ́sọ̀ fún wọn káàbì yóò máa ṣe bí ìbéèrè olùmọ̀nà yóò ti fẹ́ kó olùmọ̀nà wàrà àsìkò ìjọba kankan mọ́ ẹ̀rọ tó ń pè tó kò ní dáhùn

àti wọ́n ti máa wo ẹ̀yìn bẹ́ẹ̀ ní tí wọ́n fẹ́ ń pè ó ti máa pè é tàbí tàbí rá ọlọ́run tó wá rò tó bẹ́yẹ kóbìnrin délẹ̀ máa ń lo ta ọmọ ìta rárá ọlọ́run tó tó bẹ́yẹ náà ọ̀rà bó ṣe bí òye tàbí àdàmú rẹ̀ ẹ̀ka àdàmú rẹ̀. وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون Ọlọ́run ta lọ́wọ́ àtọ́ta àwọn akáàbò yìí àwọn míì náà wá rè é tí wọ́n ríra wọn sí alágbára tí wọ́n ń fi ìjà alágbára yàtọ̀ ọlọ́run ọlọ́ni wákàtá ní kàtẹ́ yìí. Ìrànà bí kò lè kọ́ ìrọ̀ kí ní àkáàbí ìrànà ìdí ní ha. Àwọn ní máa ṣe ṣe lọ gbogbo olúkọ̀ kan, gbogbo olúkọ̀ kan, àkáàbí ìrànà ìdí ní ha àwọn àbábẹ̀, àwọn olówó bẹ̀ àwọn oníkó bẹ́ẹ̀ àwọn alágbára bẹ́ẹ̀ àti wọn bẹ́ẹ̀ pé wọ́n á jẹ́ pé aláìdá ni wọ́n ẹlẹ́sẹ̀ ni wọ́n ẹlẹ́sẹ̀ ni wọ́n àwa àti wọ́n ní kí ni ìyẹn mú ká lè máa dètè àfàyè ká lè sílẹ̀ gbogbo ẹni àdìgbò yàrá tọ́lọ lè máa lófin ìbò ará àdúgbò débẹ̀ ọwọ́ adébẹ̀ tán wọ́n bẹ̀rẹ̀ ìdè gbogbo ńtọ́ yẹ kí wọ́n ṣe fún ará àdúgbò ọ̀rán sì yẹ mọ́ àfikara wọn nìkan àfikara wọn nìkan ilé ìgbàlófin ìpínlẹ̀ ní ti fẹ́dúrà ní ilé ìgbàlófin àgbà ní àbí dírẹ́kù ní ẹ̀ẹ́dẹ́bẹ̀ tán ọ̀rọ̀ ará àdúgbò kẹ̀lú mọ́ gbogbo tí wọ́n bá gbé wálé máa lòbí tí ẹ̀ bá sì rí ní ọ̀rọ̀ ọ̀dọ́ ètò ìsúná ọdún tá a wà yìí oṣù karùn-ún la wà yìí èèyàn ló sábì ìfọwọ́ tẹ̀lé ìfọwọ́ sí. inú oṣù méjìlá márùn-ún púpọ̀ ń bẹ̀ lọ okùn mélòó okùn méje owó tí wọ́n èsè ìjọba ọdún yìí wọ́n ìfọwọ́ ṣé bẹ́ẹ̀ ni ìwé ń pọ̀ tó tẹ kàkàkà tẹ ìkà èyí tí wọn ò sì gbé gbọ́dọ̀ ní ariwo gbẹnu èyí tí ń bẹ wájú ní ẹ̀rí ìdàgbàsẹ̀ pẹ̀lú ẹ̀ èyí tẹ̀ sí ń gbé wọn wọ̀rọ̀ yìí wọ́n ní kíákíá gbogbo ayé ní wọ́n pariwo nìkan kọ́ gbogbo adájọ́ rí gbọ́ pé ọmọ ẹ̀ àmọ́ àjàwó ti ní àtọmọ ti ní àjàwó yín àti ọmọ yín àtẹ̀yìn náà ẹ̀ sí di sí nǹkan kẹ́kẹ́dẹ̀ kàn yín wọ́n máa ń pààyàn lọ́tún wọ́n ń pààyàn lọ́sì ìyẹn ọ̀kẹ́rin àti kọjá pé lẹ́ẹ̀tàbí rí ti yìí nìkan lọ́kọ̀ yìí wọn ò ti pariwo ẹ̀yìn wọn àpariwo ara alẹ́gbàdo mi pé àwọn ni wọn ò lè so nàìjíríà ṣe ẹni tí ń tẹ́lẹ̀ àga ní ń pariwo kọ̀wá bẹ́ẹ̀ bá bẹ̀ àdìgbò tó wá gbáyé àmọ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jẹ́ alápò sí. náà wọ́n máa sọ̀rọ̀ méjì pọ̀ tí kò máa takura wọn. lórí rédíò ẹ máa ma bí ọlọ́run ti sọ adama nípa làákà yìí. Ah, ah, èyí lè sọ pé kò sí ètò àgbò olórí yìí ó sílò ọwọ́ bí ìbẹ́ ọwọ́ bí ẹnu kan yìí náà títí dá sí

ẹ̀yà òdòdó ṣe ayé yìí bọ́lá pọ́jú pọ̀ sá ilẹ̀ ìlàmọ̀jọ́ bára bá màrò kù lára màrò ayé ìṣẹ́jọ́ òṣèlú kò yá ìnáwó ya mọ́ tó pé ẹgbẹ́ wa ti ń tẹ́ ń bọ́ lọ́dà ọ̀dà náà ni ìlú lè yí ó fi dé sí democracy ni. wọ́n na ń tẹ́sí na tá wọ́n ti rí ń bẹ̀. ṣé wọn fara nira wọn lára ẹ ti wúlẹ̀ lẹ́fẹ́ ṣe tó wá ń jọ wúlẹ̀ báyìí. a máa pariwo dàálẹ̀ tí òun múlẹ̀ ajá ìdámí ń aláǹfààní eléyìí pé àìsí kankan. abc àti ẹgbẹ́ abc náà ni abc ní àmà àníkẹ̀kẹ̀ pẹ̀lú ẹ̀lú pé àmàlí pé ẹgbẹ́ tẹ̀lé ìjọba nàìjíríà àyẹ̀kẹ́ kẹ̀kẹ́ pàṣẹ gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ wa nǹkan kan àwọn ìlú pé ẹ̀ka tìlú tọ́lọ̀ ìlú ní ká darí àyíká ayé ọ̀pọ̀ wà nìyẹn apc lọ́sẹ̀ẹ́sẹ̀ pdp ní òdúnlẹ̀ òfin lọ́sẹ̀ wọn pẹ̀lú ìyẹn nígbà pdp lẹ́mẹ̀ ìwọ̀n ariwo táǹkà iná àti ìpàdánù nìyẹn nígbà pdp wọn akẹ́yìntì tí àwọn tí wọ́n fi ìbò dé ìbò gíga tí wọ́n rán sí aráàlú mọ́ láńtí ọkọ̀ pé yọ́ọ́ lẹ́yìn ìmọ̀ lẹ́yìn o ìmọ̀ lẹ́yìn o gbogbo ẹni tó jẹ́ pé nígbà tó ń yẹ kò yẹ òun ti dáadáa kí n fẹ́ wọn náà tó ti dáadáa òun náà yọ ọ̀rẹ́ yìí ọba ti pé inú wọn ti ní ìlú inú wọn ó ti ní dọdọ àwọn ọ̀bẹ ẹgbẹ́ bí wọn bá tó lágbára àmọ́ ọba ti pé alákòóbálà àwọn tí ò ṣe fún àwọn tí wọn ń ní nàìjíríà tó pé ìta máa gbé díẹ̀ bá ti yẹ àjọ nípa tó pé àwọn tó ti kankan àti ọ̀sẹ̀ kankan òjòlè bá lókè àti díẹ̀ àwọn èèyàn máa ń sọ pé máa ń pè ní ilé jù nípa ní ìwé kílẹ̀ sí ọ̀rọ̀ nàìjíríà ò yí àwọn jàmbá táwọn máa ń gbé lókè yìí pé kàmpéè nàìjíríà ó dà bí kàmpéè kàmpéè ara òkú kẹ́nìkan bọ́ tàbí tó bá dé ìjọba iná ọ̀dà tó bá dé ìjọba títì ọ̀dà kẹ́kàmpéè yìí yẹ ṣùgbọ́n kẹ́kẹ́ ń dín ẹgbẹ̀rún ẹgbẹ̀rún umaru yẹn kà bí ọbì iná ọ̀dà ẹ ọjà ní sílẹ̀ náà dà gbogbo yẹn ò sí òbí yẹn kó fi kàtó rẹ̀ mo lè lé ìlú wọn nítorí àgbà kò àgbà ìjọba káyọ̀ fún àwọn àti. tẹ́ ẹ lè kó mẹ́lẹ̀ rọ̀ tẹ́ ẹ bá sì í tẹ́ ẹ bá sì í tẹ́ ẹ bá kú ẹ kú. àkẹ́tẹ́ bí jókòó yẹ ẹ kàn fẹ́ ẹni tó ó ti lè máa ní ìwáyé ó lè má di rẹ̀ kò sí ibi dájọ́ kò sí mọ́ nìtumọ̀ ẹ̀ kò sí mọ́ ẹsẹ̀ rẹ̀ tó kù ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ṣerúkè ẹ̀yin alágbèbọ̀fin kékeré àtàgbà àtìgbẹ́lẹ̀ ẹ̀yin gọ́fúnà ẹ̀yin gọ́fúnà bẹ̀rù gọ́fúnà tí wọ́n nàìjíríà lọ́yọ̀ tí wọ́n bíbà yẹn gómìnà jìnnà rí èyí tó o ṣe tó dáa ọlọ́run tó lè pẹ̀lú yẹ. èyí bá kù tí o sì ṣe kó o tó di ṣe ṣé o gbìyànjú o torí pé lọ́nlọ́hùn yìí ti láíláí o. wàláì. ṣé màá kàdé wọn léèrè ṣe dákun òun léèrè lé bàbá ẹyin bàbá àfẹ́lú tẹ̀lé ah, ilé bàbá àfẹ́lú ẹ ká máa lọ lọ́hùn lọ́hùn lọ́hùn fẹ́ máa fẹ́ máa lọ ká máa lọ. jàmá yóò lè fẹ́ jọ kan láíláí kọ́ ọdún mẹ́rin ní parí lọ yìí o ẹ̀dí ẹni tí wọn ò dìbò yàn. fẹ́ garanfa ní láyé Buhari fẹ́ẹ́lì ìdìbò tẹ́ yọ máa jẹ́sẹ̀ rí bí dábì àyà tẹ́ wá bẹ́ẹ̀rí bẹ́ẹ̀rí ó mọ́tò ńláńlá kàrin nígbà yẹn ti dìde bẹ́ẹ̀ mọ́tò gbogbo ara lórí tí kò ní ti gbogbo àwọn àrí èèyàn tẹ́ẹ̀bí lọ inú jama tẹ́ẹ̀bí lọ tẹ́bà wọn ni wọ́n mọ̀ yí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n àrí yí máa o wọ́n àrí yí máa o ẹ̀ ń padà bọ̀ ilé ìpẹ̀tẹ̀lẹ́jọ́ kò lè bí ẹ̀ ń padà bọ̀ ẹ̀ ti gàgá ẹ̀ ti fi àgá rí àwọn èèyàn ńláńlá ẹ̀ ti máa wọ èèyàn nàìjíríà ló lérè bòmí àgádẹ́ ẹ̀ ti gùn àwọn sáríkà kan ní ẹ̀ ń gbé yí gùn àgbẹ̀ àwọn ló gbé yí gùn àwọn lẹ̀ ń bá jẹ àwọn lẹ̀ ń bá mu àwọn lẹ̀ jọ ń lọ lẹ̀ jọ ń bọ̀ lọ́lọ́run fi pé ká ẹ tún sílẹ̀ ẹ wá tún lẹ̀ mọ́ ẹ mọ àwọn ẹ̀ma ìdìbò wọn lọ ẹ dàbí plane ẹ dàbí plane pẹ́pẹ́ ilẹ̀ ló ti gbéra sójókè tàbí juwọ́ sí odò juwọ́ sí ibi pé àwọn ìjẹ pẹ́pẹ́ ti jẹ́ ọ̀pá sí lóògùn tó ń lọ lọ́hùn ó tó di èrò lẹ́lẹ̀ ó tó di ìlú sí lọ ẹ̀wà gbọ́ orí sáwà bá sọ. Hmm. Ah, màá sọ ma tẹ́ ẹrù wáyé sábà. Thank <laughs> you. ìmàmí tó mi ìmàmí tó mi tó pé màá ní ó wúlò lópin ìgbà tí màá ti wúlò fún mi ó ti tó mi ẹ̀yìn bá wa bàbá yìí bàbá gbà sílẹ̀ ní bá mi ní olówó ẹ̀yìn bá mi ìjọba ẹ̀yìn bá mi ní gan ìyìnà bá ẹ̀yìn bá mi tó pé màá ní tó mi. àti bí ìdí ní ìdí ní ìdí náà. bàbúrú ìjọba ẹ̀yà máa ní àgbẹ̀tẹ̀lé bẹ́ẹ̀ lẹ́gbẹ́ wọn ní ọ̀nà àwọn ìyẹ́pẹ̀rẹ̀ tí máa ń jẹ́ ìwé ìrànú. àdẹ̀dẹ̀rẹ̀ ká àdẹ̀dẹ̀rẹ̀ wọ́n retí àwọn kan lé wọn wọ́n retí àwọn kan lé wọn pé ilé yẹn náà nílé àwọn lánàá tàbí máa ń bá àwọn a ilé fún wọn. ìjọ náà wọn ò gbé dájélé wọn wọn lọ bá wọn kan tí wọn retí kí wọn bọ̀ nílé àwọn ní ìdílé òun gbogbo àwọn ìrọ̀lẹ́ àwọn wálé wọn mọ̀ sí ìrìn ní lágbájá láéláé òní jẹ́lé rẹ̀ láéláé láéláé torí pé wọn ò nílé ẹ̀ lánàá tẹ́lẹ̀ wọn lọ lọ bá wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kàmá alákàtẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan ni yóò tẹ̀ nǹkan fún yàn ìjẹ̀bẹ̀rẹ̀ ní aha. ẹni tí bá ń ran gan ọlọ́run tí kìí sọ ọlọ́run sẹ́kọ̀ọ́ ní bẹ̀rù oní oní oní oní ọba rẹ̀ ní mo lérè wípé àtọ̀rọ̀ ẹ̀rù àyíká. Máa ń tọrọ, tẹ́rù, wáyíká bá ẹ̀yẹ kan ò ní kòkòkò lọ sánmà kókò lọ́jìnà kókò lọ́jìnà kókò lọ́jìnà pàtàkì ọjà dìbò ìlàkà máa ń sọ̀rọ̀ wa kọ́ ó fi lọ náà ló pàdé ẹ̀ ilẹ̀ yẹn bá nìkan ilẹ̀ ilẹ̀ yẹn bá yẹn ilẹ̀ kalẹ̀ ó lè léyìn àbàyè létí lè léyìn ẹ̀sìn ń tẹ́ ń bẹ̀ ọ̀dà tó dé ẹ̀sìn ń tẹ́ tó ti gùn ó lè tó dé kẹtó kò rí àga mọ́tò gbùgbà ẹni ní tóbi o rẹ̀ ń bọ̀ o ẹ̀ ń bọ̀ o ọlọ́pàá lè kọ́ ní màá dé ẹ̀rọ ní Buhari èyí tó ní gómìnà wọn àdúgbò mọ̀ sí fẹ́ẹ́ nàìjíríà kálukọ́ máa ṣe àwọn lẹ́yìn máa tó sí kálukọ́ máa ṣe àwọn òṣèlú bẹ́ẹ̀ kálukú náà di mínísítà pẹ́pẹ́pẹ́ iná tó ń jẹ pẹ́pẹ́pẹ́ iná tó ń jẹ bí ọlọ́pàá ní parí gbogbo náà o ọlọ́pàá ọlọ́run ọlọ́pàá fún bẹ́ẹ̀ fún ọlọ́pàá ní kọ́ńtà ṣe ọlọ́run jẹ́ kọ́ńtà ìdáyọ̀ ìdáhùn ọ̀gá gbọ́dá ẹ̀dá pẹ̀lú ìdèjà máa ẹ̀dá pẹ̀lú. Thank you.